نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصفيه من قلبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله أوصيكم بتقوى الله عز وجل وإن أكمل تقويت القلوب واقتران الظنون وقصد الاعزاء ودخول جنة النعيم قال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من امره يسرا ومن يتق الله يغفر عنه سيئاته ويعظم له اجرا سوره الثلاث الايه الثانيه الى الخامسه وفي الايام القليله الخاليه من هذا الشهر المبارك وصل الحجاج عباده من اعظم العبادات وقل الذين عمل القرآن وعاش المسلمون أجواء ساعة في عشر أول الغافلات وضجت بالفكار إلى الله الأصوات بجميع لغات وحملت دموع طوبة في صعيد أموات وارتجف الصوت والمرضى بالفعل وراح الأجيب يتقبلون ما إلى هاتك في بقاعهم والظاهرات في الطواف ورمي التمرات وشرب ماء زمزم وناويا حتى أدوا مناسكهم وأتموا حجهم برحلة من أروع الرحلات ثم عاد بعد ذلك معظم الحجاج إلى ديارهم سالمين آمنين فرحين لمعنى لهم رحلة من الفضل والقرار ورحمة قل بفضل الله وبرحمته وبذلك يفرحوا وخير مما يسمعون سورة الآية الثامنة وخمسون عباد الله لقد علمنا الحج من أفضل الأعمال وعن أبي هريرة رضي الله عنه قال قيل رسول الله صلى الله عليه وسلم أي العمل الأفضل قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله قيل ثم ماذا؟ قال حج مبرور رواه البخاري ومسلم وبالعزيز الآخر الأكل ربه ليس له من ليس له كفاء إلى الجنة رواه البخاري ومسلم ما أجمل أن يقول الحاج بعد حاجه إلى أهله وتوصله إلى خلق بالخلق الأكمل والعقل الأنزل والبقاء الأفضل والشيم المرضية وحسن المعاملة وكرامة المعاشرة لأولادي وأصدقائي سواء والإخوان ذلك منهج القرآن والسلام وأعلم أن ما يعود لنا حج بتلك الصفات الجليلة هو حق من تقال من الحج وإقرار والنور وآثاره عباد الله وإن الحج المبرور أمرة والقبول ونعم إلى أثر البصر الحج المبرور قال أن تعود سعيدا في الدنيا وكبر الآخرة وحسنة تكون حسنة وسلبيا تجب التلبية ومن أراد أن يعود ومن أراد أن يعرف هل قبل الله منه أولا وليرى نفسه كيف هو بعد الأحد أن زاد إيمانه ويقينه وأن زاد ذكره بربه أن رق قلبه وخشاه لذكر الله أن تنفك عيونه ببكائه بخشية الله أن زاد محفظة إقامة الصلاة وإيتاء الزكاة عن إزالة تعلقه بالقرآن وبالكلام وأن ابتدى من الأعوام من المحرمات بأنواعها ولا حج المظلوم فقال اعتراف بنعمة الله تعالى قال سبحانه وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذاب الشديد سورة إبراهيم الآية الثانية ثانية الخوف من رد العمل وعدم قبوله ثالثة التزام التقوى والاستقامة طال العجز راسية الرجاء وفكرة السواء خالصة الإكثار من الأعمال الصالحة عليكم أيها الحجاج بالمواظبة على الأعمال الصالحة وإياكم وإياكم العودة والعودة إلى الذنوب والآثام قال من والحج إن العمل الصالح شجرة طيبة تحتاج إلى استقامة فأحتاج إلى انتقالة والآلة منه حتى تنوى وتنبت وتنبت مرحا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعل الله وإياكم Adúgbẹ́fún ọlọ́run ọba ọba àtẹ̀jẹ́ ọlá ọba tí ó tún tẹ́wà kù bí Jímọ̀ kò gbogbo nípa tó máa fẹ́ lónìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà la abẹ́lẹ́ ọ̀sán ìwọ̀sẹ̀ àádá tí wọ́n tó ní ọlọ́wọ́n ti láti wọ́pẹ́ sí ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́jà fi láyé ọ̀nà gbogbo àti ìjọsìn wa ọ̀là àìníkú láyéláyé ọlọ́run ọba tí àwọn ọpẹ́ fún sáyìn òun náà ní ọba bá wa wá ní olùrànlọ́wọ́ òun ní ọba táwọn wá ní alábòójì òun náà sì ní àwọn wá ní olùsọ olùdáàbòbò kúrò ọwọ́ wa ẹni yóò kọ́ bá àlejò alábàgbàgbọ̀nà kò sẹ́ni tó lè sọ́ọ̀nù láíláí ẹni yóò kọ́ bá àlejò aláwọ̀ sọ́ọ̀nù lórí ìgbẹ́ ojoojú ọ̀nà lójú owó ẹni bẹ́ẹ̀ kò sẹ́ni kan tó lè sàmọ́ ẹ̀rẹ̀ láíláí ó jẹ́rì tọkàntọkàn pé kò sí ọba ní ìtàn ìjọsìn ìgbélódò àti ọba aláàánú ọba tí ò bímọ ọba tí ò lórogún ọba tí ò lọ́lá àtijọ́ ọba tí ò lọ́lá àtúwé ọba tí ò fẹ́ẹ̀ nìkan tágbára rẹ̀ bí ẹ̀ tágbára rẹ̀ ọba tí òbí bẹ̀rẹ̀ sí kó o pé yóò lópin ọba náíláí ọba tí òfẹ́ nìkan tó lè kojú agbára rẹ̀ ọba tí òfẹ́ nìkan tó fi ẹ̀yìn níwó ọba tí ò ní pa ọ̀rọ̀ náíláí ọlọ́mọ ọba ọlọ́mọ ọba yìí òun náà ní ọba tó yẹ kí àwọn akẹ́rì tọkàntọkàn sí ìjọba ìjẹ bẹ́ẹ̀ sì ni kò yẹ ẹ̀mí mọ́ òní kí gbogbo ẹ̀dá pátá jíjẹ lẹ́yìn rẹ̀ ẹni ni wọ́n ẹni tí òpin ni wọ́n ọ̀lẹ ni wọ́n ẹni tí ọ̀sán ni wọ́n ẹni ẹni tí ò tẹ́lá àti àlejò pẹ̀lú wọn ọlọ́run nìkan lọ́ba aláyéláyé ọba tí ò ní dáhùn mo tẹ́lẹ̀ kí àdébọ̀ Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀tẹ́lẹ̀ ẹrú fi ọlọ́run òjijì ọlọ́run ààyò ọlọ́run àyànfẹ́ ọlọ́run ẹni tọ́lọ́ wọn bá ṣẹ̀ láàrin àwọn ẹ̀dá ni ẹni tọ́lọ́ wọn bá ṣàlẹ́sà láàrin gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ni ẹni tọ́lọ́ wọn bá súnmọ́jú ó ní kó súnmọ́ òjò nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹni tọ́lọ́ wọn ṣe parí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ àbí ọlọ́run bá yẹn gbogbo àyè àgbáyé pátápátá kó bá lè jọlá fún wọn ọ̀rẹ́ sì jẹ́ àfihàn fún un. àwọn ará ilé àwọn lẹ́yìn rẹ̀ kí ìka gbogbo ìtẹ̀lé ìlànà ìjíṣẹ́ ọba àlá pẹ̀lú dáadáa lọ sí ọjọ́ àjíǹde ẹ̀yẹ́ ń tọrọ ọmọ òdodo ìbẹ̀rẹ̀ ọlọ́run bá tọwọ́ wa wọ́n tètè lọ sí ọ̀dọ̀ ọlọ́run bá fúnra rẹ̀ àti lẹ́yìn náà orí kékeré láì sí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá akíkanjú gbogbo láyé sí ìbẹ̀rù ọlọ́run ọba òbí ẹ̀dá kan ti bẹ̀rẹ̀ ó ti àti ọba orí pé ìnáwó ìka kọba lọ lọ́rùn ilẹ̀ lè fẹ́ pé àwọn tó lọ́wọ́ máa ń pàtẹ́ lọ́wọ́ wọn àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ni tọ́lọ̀ lọ sí ilé yìí ẹ̀ ní bẹ̀rù ọlọ́run òun ní ọ̀nà aláyọ̀ kúrú ìfipáyà àgbà ìdúgbẹ́ ìgbàlójẹ́ ìbánṣege tuntun jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba òun ní ọ̀nà aláyọ̀ fún àforíjì àwọn ẹ̀jẹ̀ oríṣiríṣi ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ sì ni ìdọ̀rọ̀ ọlọ́run ọba ó jẹ́ òkun mú àdìsẹ́ ní ọlọ́run ọba ọlọ́run rí ní yóò tó bá bẹ́ẹ̀ wọ ọlọ́run ni wọ́n máa sọ̀rọ̀ àbáyọ. ìṣòro wa tọ́kọ̀ àwọn ní àbáyọ ọlọ́run òsì tàbí kó kéré jọjọ bákan ní pé ọlọ́run wọn kápẹ́kù ìbẹ̀rù ọlọ́run wà tó kéré ọlọ́run àti ìbẹ̀rù ọlá ó lè ní wọ́n bẹ̀rù wọn lọ́rùn wọ́n máa ní kí àlámọ̀ yẹ wọ́n máa dé kọjá sẹ́tọ̀ ìtàkùn yẹn wò ó ní gbogbogbò wọ́n ti sọ́ lọ́rọ̀ látara kìkì ó ní bẹ̀rù ọlọ́run ọba àti ìbẹ̀rù ọlá ní ẹni tó wọ́n ní bẹ̀rù ọlọ́run ìtàkùn ọlá ní ìgbìyà gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ló ti pọ̀ tó báyìí ìgbòkè lábájọ́ lè láborí ìwọ̀n lábájọ́ ló ti báyìí ọmọ àlùkù túbá ọmọ àlùkù níbẹ̀ lọ́lọ́run ọlọ́run látara bẹ́ẹ̀ kọ́ yorùbá gbé náà ní ìdílé àti gbogbo bẹ́ẹ̀ lè tó pátápátá òun náà àdánù rẹ̀ òun kù dànù pẹ̀lú bẹ́ẹ̀ kọ́ wà lórí sí ìlú láwọn àjọ òun wà ní orí ara tó kọ̀ wọ́n kì í ṣe pé ẹ̀sìn ló ti wọ́n lásán ṣùgbọ́n lára tó ń pọ̀ òun máa kọ sílẹ̀ níbẹ̀ látara orí bẹ́ẹ̀ wọ ọlọ́run bá ẹ̀ ní àwọn àti àwọn ọjọ́ díẹ̀ nínú àwọn àmì èyí tó tóbi jù nínú ìjọsìn wọ́n ti ìjọsìn èyí tó kó ayá nínú àwọn ìjọsìn òun ni nínú àwọn ìjọsìn èyí tó tó nílẹ̀ nínú àwọn ìjọsìn èyí tó tóbi òun ti jẹ́ ìjà àjò wa. àwọn mùsùlùmí káàkiri àgbáyé wọ́n wá lọ àkọ́kọ́ ní oṣù ń bẹ̀ èyí tó ṣe ọjọ́ lọ́wọ́ àkọ́kọ́ rẹ̀ wọ́n lò káàkiri láti ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àwọn tó náà ṣẹlẹ̀ wọ́n bá rè láì sí pé kíni láì sí pé wọ́n ṣe lọ́wọ́ ọba ló fẹ́ fẹ́ ẹ̀sẹ̀ yìí lọ́wọ́ òjá àṣẹjẹ òkèèyàn màrò ìtúbá wọ́n tún yọ lọ́wọ́ mi bẹ fún àwọn ọjọ́ yìí wọ́n ti lu àwọn ọjọ́ yìí wọ́n fi gbà rè bẹ́ẹ̀ ni wọ́n tó wọ́n ti ẹ̀rẹ̀ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ lẹ́nu tí ń kọ sí ọkùnrin bá tí wọ́n ń tọ̀ wá bẹ́ẹ̀ ni wọ́n ti sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀ wọ́n dó nígbà fọ́ọ̀mù ìgbọ̀nyí wọ́n ní o bẹ́ẹ̀ ni kọ́ wọ́n ti jẹ́ ìlú rẹ̀ pé wọ́n tó ní òkè àbá láàrin àwọn ọjọ́ tí à ń sọ yìí àwọn tọkùnrin tó pé níṣẹ́ ni ariwo ó gbilẹ̀ ní ojú kan náà pẹ̀lú onílẹ̀ àwọn èdè táwọn èèyàn ti kọ́ lọ́wọ́ bá àlejò ọ̀la níṣẹ́ ni omi dé níṣẹ́ ni ojú ta ti dé lójú fún ìwà àbórí bá lọ ọ̀dọ́ ọlọ́mọ bá bí ìtọ́ ẹ̀jẹ̀ àràbá yóò fi àràbá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá ti ṣe kéde tí wọ́n ń tẹ́lẹ̀ lọ ọ̀dọ́ ọlọ́mọ bá àlejò ọlá pẹ̀lú ẹkún kíkà tó ga tí wọ́n ń bẹ lọ́wọ́ bá àlejò ọlá wọ́n àbúrò sí ọlọ́mọ bá bẹ́ẹ̀ ni wọ́n bá tó wọ́n sáré tí gbogbo ẹ̀ ń pariwo kútọ̀ wá kútárì ẹ̀yìn lè sọ́n máa wọ̀ lọ́wọ́ bí wọ́n ti ń lọ sọ̀fà wọ́n lọ tí wọ́n wà wọ́n lè fi lò wọ́n lọ láàrin méjèèjì bẹ́ẹ̀ ni àwọn aláàjì yìí wọ́n ń gbà tí wọ́n bá wọn àyè yìí lẹ́nu tó lé pé ó ti àti ìgbàgbọ́ ọ̀hún bá gbàgbé má ti lè ní tí gbogbo ọ̀hún wà ní ọgbọ́n ọ̀hún kan náà lọ tó ní kékeré àti àgbéyà mọ̀ ní sẹ́yìn yẹn náà sọ pé wọ̀ṣẹ́ àníbí wọ́n ti sòrò wọ̀ṣẹ́ yìí àwọn àbá lọ́jọ́ ọdún wọn yọ ọdún wọn òun náà ní múra rẹ̀ fún ìlú rẹ̀ ọjọ́ ọjọ́ àgbéyà ẹ wá rí ọjọ́ tó wá ti mọ́ léyìí tí ń tó fún wa pé nípa ọjọ́ àgbéyà náà ọjọ́ àràpàlẹ̀ ọjọ́ àti bẹ́ẹ̀ làwọn aláàjì wọn ti rí bẹ́ẹ̀ wọ́n ṣe wà káàkiri láwọn àyè tó ti àyè ìpín àwọn àyè tó mọ́ tí wọ́n ń tó òkò ṣíṣe ìdánwò bẹ́ẹ̀ ni wọ́n mọ sẹ́ńtẹ́ẹ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn aláàjì wà ní wọ́n ti àwọn iṣẹ́ èyí tó lẹ́kọ́ náà wà lójú ọlá ní owó ti láwọn ọjọ́ yìí èyí tó wá parí gbogbo ti pé ó kàlùkù kò níbẹ̀ wọ́n parí ẹ̀ hajj tó ti gbogbo ẹ̀ tó wà pátápátá tó lọ sí hajj ìṣe hajj láti di ọjọ́ kẹta ọjọ́ kejì ọdún ìléyà nígbà tí wọ́n ti rí ni wọ́n ti kó òní tí wọ́n ti ju bẹ́ẹ̀ ló ń àìsí orílẹ̀-èdè òun báyìí báyìí látara kékeré látara orílẹ̀-èdè ìlẹ̀ ẹ̀rí àwọn wa lọ sí hajj ní ìrìn àjò a bá ní láti bí lọ sí ọjà àmọ̀ pé ìrìn àjò ni lẹ́nu wẹ́n jíjáde ọjà ní ìta ọ̀sẹ̀ paradílé bẹ́ẹ̀ ni láàrin ìlú àìmọye jíjáde wọn fẹ́ dé ibáyìí ṣùgbọ́n kò gbára sínú ilé mọ́ nínú kó o dúró kó rẹ̀ padà tàbí kó o tẹ̀ má tó kó rẹ̀ padà bá rárá bẹ́ẹ̀ sì ni láàrin ìlú náà ló wà. àdúrà máa ń nípa pé ìrìn àjò tó ní ìyẹn rìn ọwọ́ rẹ̀ tí mo lò bá ń lọ alèwò bí ẹ̀rọra ti bí mọ́tò yóò fẹ́ gbó dada ẹ̀dá kan náà níbo lẹ́nu tí ó fara sí lókè níbo ni ó fara sí nígbà tó wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìrìn àjò pé ìrìn àjò wà nínú ìṣẹ̀dá inú ìrìnàjò ti dẹ́rù bá mi oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti dẹ́rẹ̀ níwò pé tóun ò ní jábọ́ báyìí wọn ò wá rìn láàrin ọkọ̀ dédó wọn wọ́n wá rìn lórí òfin wọ́n rí lọ́wọ́ burúkú láàrin ìwà àti márùn. ẹ̀rù fẹ́ báyìí ẹ̀rù pé ìrìn àjò tó sẹ́rù bá yìí. eléyìí tí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ pé nígbà tí aláàjì bá ń lọ wọ́n máa kú fún ẹkún tí wọ́n tún wàá tún bá ṣẹlẹ̀ pé ìjọba nìyọ́ pọ̀ sí. torí pé kí ni wọ́n lo oríṣiríṣi. ó ní pé púpọ̀ rẹ̀ náà wọ̀ àìmọye afẹ́ ìlú bẹ̀rẹ̀ agbọ́n èyí bá bí ọkọ̀ wá ṣe kí ni ọkọ̀ bá ọkọ̀ náà lórí rẹ̀ ó ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò ṣùgbọ́n ọba àdìgbọ́lá ọba alára ni o ẹ̀rí báyìí àwọn ọlọ́lá ti wà nígbà tó wá dé gbé wọ́n ní àwọn ìrìnàjò yìí pẹ̀lú tẹ́tọ́wọ̀n bá gbé wọn lọ́wọ́ ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti padà sí ilé wọn wọ́n padà pẹ̀lú àlàáfíà pẹ̀lú kọ̀mẹ́bálẹ̀ ìlú dídùnú torí fún wọn rí ọlọ́run ọba wọn rí orí ọlọ́run ọba táwọn fún òlérò yìí wọ́n máa ọlọ́run fún òlérò sọ bẹ́ẹ̀

ẹ̀dọ́ wa lórí bíbọ̀ wa òun ló fà á bí a ni ó bu wa lè lórí pẹ́lú orí tó ń kọjá sí ìyàn sọ ni. orí tí ìwòlè òṣìṣẹ́ mi orí lálá ni. ọ̀pẹ nínú àwọn ìyẹn wa ó ti àwọn aláàjì tí wọ́n dé nígbà lọ sí wọn. ọwọ́ aláàjì tó pẹ́ fọ́lọ̀ sí ọkọ ni wọ́n lọ́wọ́. ó ní ọba tó yí pé ó wá fi ìjọ dùn. ó ní orí pé ìjọ ìjọ máa dùnmọ́ èmi yẹn máa ń ṣe ni ọlọ́run wá pé ní ìdọ̀tí wa ìta ń ṣe inú wọn dùn ìta ń ṣe bára wá ń yá báwa ò fún ayé ìjọ yẹn ara wa ọlọ́run wá ní ìdọ̀tí ní ẹ̀sìn àti aláda lórí ẹ̀ ẹ̀wọ̀n kẹfà yìí ọlọ́run wa lọ́kẹ̀ níta rẹ̀ fún wọ̀nyí ó ń tàwa níta ẹ̀yọ́ wọn wá wọlé ọ̀bá ni máa mú délẹ̀ ìlú kọ́ ìdájọ́ ara ẹni ọlọ́run bá ní yóò délẹ̀ kò sí tó lè délẹ̀ kódà ní akọ́lẹ́ sí àtijọ́ àwọn máa nira ààbò wọ́n tẹ́ kí àtijọ́ ẹ̀fẹ́ lójúmọ́ ìṣòro ní máa ní jẹ́ nígbà ọlọ́run bá ní yóò délẹ̀ yóò délẹ̀ lẹ̀ òun ló bá bẹ̀rẹ̀ tí wọ́n bà délẹ̀ nígbà tó bá òun yà àwọn ọmọdé rẹ̀ òun ló bẹ̀rẹ̀ tó bà fún tó lówó tó gbọ́ wọn ni nígbà wọn mú àwọn ní àwọn aláàjì wọn ń tẹ́lẹ̀ padà pẹ̀lú àtọ ọlọ́run ọba àlejò ọlá lẹ́yìn ìgbà tó ṣe kí ni wọ́n lo oríṣiríṣi àánú wọ́n lo oríṣiríṣi ìfẹ́ wọ́n lo oríṣiríṣi ọlá tó wò lérò ìná olùwàlúwòlì ìfọ́sì ìlànà ìrọ̀ ọ̀sán máa tó kí ọlọ́run àánú rẹ̀ lélẹ́yìn wọ́n ti bẹ́ẹ̀ ní kàfọ́n ìdẹ̀kọ́sù látara àrùkẹ́rì ọlọ́run náà ló ti máa yọ orí kí máa yọ yìí lórí àánú ọlọ́run òun ló ti wọn kò gbọ́dọ̀ àwọn láti wà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ sí olóore wọ́n tọ̀ wá àrùn. ilé ìjọsìn tá a máa ń tọ̀ wá àrùn láyé ìyẹn lẹ́yìn lọ́tọ̀ wá àrùn yìí o. kò tún sí ilé yìí mọ́ lórílẹ̀ ayé tá a tún máa ti tọ̀ wá àrùn o. ẹ má ta ìtẹ̀jẹ́ pé ilé yìí aláàjì ló lè pé òun náà máa wá lọ́wọ́ àtijọ́ ìjọ máa wá lọ́wọ́ àtàwọn àgbọ̀ àyè yìí yàtọ̀ tó bá ń ta akọ́kalẹ̀ yìí òun náà máa wá àtàwọn àgbẹ̀ yóò máa wá àtijọ́ yìí tàbí ilé ìtọ́sí kẹta alẹ́ máa ṣe kẹta bẹ́ẹ̀ ni

tàbí bí ìjọsìn ẹran wá kọ́ka rẹ̀ olùsúnmọ́ bákan rẹ̀ pé ẹyẹ òkú mọ́tò ìtọ́ àárín ìjàmọ̀rọ̀ káàkiri ìṣíà. Ẹ̀ńtẹ́ ṣe ní ìjọsìn ní bọ́lá ọba ṣe kalẹ̀ níbẹ̀ kò sí òbí dá sí sọ òkò yẹn mọ́. Ẹ ẹ̀ tún lè sọ ní òṣù náà ajá kíkà sí ìyàn kó lè láàrin yẹn ọlọ́dún yìí náà. Wọ́n fi ìjàmọ̀rọ̀ ìbẹ́ẹ̀ máa sọ níbi òun ni àlè òun náà ti ṣètọ́ òkú kẹ́ máa nìkan ṣe tọ́ nù. Lóṣù tí ṣètọ́ ti ṣe tọ́ ọdún tẹ́lá tẹ́lá tó kù yẹn lónìí. Kí n tó máa fà á sí jẹ́pẹ́ ìdílé ìpadà ní pé ẹ̀sìn rẹ̀ díẹ̀. Ilé ìlú máa jẹ́ kí ṣètọ́ ló máa fà á ní jẹ́. Ẹ sáré láàrin báàlì sọ̀fáwọ̀ tó pọ̀ ìfẹ́mọ́rí wà. Bẹ́ẹ̀ ti ń lo òkè ìfẹ́ lọ́ọ̀lẹ̀ láàrin sọ̀fáwọ̀ ìfọ́rí wà. Báàlì fẹ́ẹ́ ṣe yẹn méjì èdè fẹ́ẹ́ ṣe sọ̀fáwọ̀ àti mọ́rí wà nìkan ni ẹ̀rẹ́ ní kùtùkùtù ọlọ́run ní jùmọ̀ ẹ̀ṣẹ̀ káyù láàrin bàbá àti ọlọ́wà tó ní sọ̀fà òun náà ní sàárè bàbá tàmọ́lì mọ́lú àti sàárè bàbá dẹ́mọ̀ ìjọkùjọkùn lélẹ̀ aláìjọkùn ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ ìfàwọ̀rẹ́ yẹ̀ kó tún ni torí pé tó wáyé pé ọlá fèsì ni òdùmọ̀ ló nígbà tó á ní sọ̀kalẹ̀ fún bàbá kàmọ́lì wa tó wá fi fóun lọ́wọ́ gbà lérò nínú kùránì tó sọ̀kalẹ̀ bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam fẹ́ẹ́ ní ìdíje ìjọ láti ìlú ìlú ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn ọdún mẹ́rin àbọ̀dún parí. àwọn tó sáyìn tẹ́sí yẹn àìsàn náà dáa sí máa fi mẹ́rin yẹn. ẹ̀dọ́ ló gbára pa ẹ ọdún náà ọba àdéjẹ ọlá. níbi ìgbà ẹjọ́ yẹn mùsùlùmí kì í lè yọ̀ wọ́n ẹ̀sùn wàhálà rẹ̀ wọ̀tẹ̀ hálà ẹ̀sọ̀ rẹ̀ rìn. ṣé ń dín lẹ́yìn lọ́dọ̀ náà ọba láti kò yẹn àtìkò yẹn nìkẹ́lẹ́ là á máa tó lẹ́ kúdọ̀ yẹn. èèyàn ọba òun náà gara ọdún yìí kóun náà káwọn ní alẹ́ pọ̀ ìyàrá bí a àti ìjọ tuntun ẹ bá wa àti àwọn márùn-ún káàrọ̀ lọ́wọ́ ká tí wọ́n bá wa lọ sí òkè àràbà ńlá ọjọ́ kẹ̀sìn òbí kékeré là máa ń ṣe àìsàn ìṣe wọlé nígbà yẹn òtún wọn fẹ́ yẹn bí ìwọ lórí ayé lẹ́yìn àyè nìkan rẹ̀ ni ló fi ní ẹ̀rọ ẹ̀ gbọ́dọ̀ tó ti ráyè yìí nà. Àwọn adúgbò fọlọ́ wọn bá àlejò ọ̀la. Pé ẹ̀yà ara jí wa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀fẹ́ ìtẹ̀sọ́jọ́ra. Orí pé Anúbà Muhammad sọ̀rọ̀ àdùsọ́là wọ́n fi léèrè lórí iṣẹ́ òun lọ́nà jù àlejò yìí ojú tàbọ̀ tó wọn àti ìṣẹ́ rẹ̀ ni. Lẹ́yìn ìgbà náà kọ́ oníkì ọmọ àti ìṣẹ́ ojú ọ̀nà ọlọ́run ọba. Ẹ̀rọ lọ́dún tó o. Lẹ́yìn ìgbà yẹn kọ́ àlejò yẹn kí o lọ sí hajj mọ̀bùrú kí n ṣe hajj mọ̀bùrú ó lè tún ṣe hajj yóò ṣe kú ṣe lọ́rùn yóò wí ikú lọ́rùn ó ṣe hajj ọlọ́run ṣe yóò ṣe ó ti wẹ̀ ní ẹ̀kọ́ ó ṣe àṣà yóò ní wọ̀lá bẹ́ẹ̀ ti wù ú yóò ṣe ní padà níbi ṣe hajj yẹn bí ìgbà tí a rẹ̀ ń lè fi káyé nìkan èyí ló máa tó pẹ́ pé àwọn adúláwọ̀ tó ti lọ tí àwọn ìgbà tí hajj wọn máa ń sáré lọ́ọ̀ pẹ̀lú àfúwà torí pé kí ni àtẹ̀jẹ̀ lára wọn. torí pé kí ni wọ́n sẹ́rí padà sí nígbà tí àwọn tí wọ́n fẹ́ wọ̀ lẹ́sẹ̀ lọ́rùn. torí pé kí ni wọ́n tẹ̀ ẹni nínú ẹni tó lọ́wọ́ bá àlejò ọlọ́run sàkọ́lé ńgbà náà. torí pé wọn ò tí ì yí pọ̀. ẹ̀rí pé ọ̀rọ̀ láti mẹ́fà àwọn ọmọ máa rí lọ́rùn nígbà tí wọ́n bá fẹ́ máa pọ̀ padà tí wọ́n parí á kọ́ọ̀rọ̀ lórí ẹni tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àwọn lásìkò yẹn. ìyẹn ló fún àtàwọn sọ́ọ̀bù máa ń sáré pàmì wọn. ìyàtọ̀ dáadáa wọ́n pàmì òyọwọ́ wọn. torí tí wọ́n bá fẹ́ pẹ́ tí wọ́n máa lù mí láwùjọ ìgbà máa ṣàwọ̀. àpẹẹrẹ ọlọ́pàá fẹ́rẹ̀ kan ló mú. ẹ̀dọ́ á gbìyànjú ẹ̀dọ́ á gbìyànjú ẹ̀gbìyànjú ẹ̀gbìyànjú jẹ́ oríṣiríṣi àwọn ìjọ nǹkan da kí n òtún òsè hajj òtún nǹkan da tó pọ́sẹ́rẹ́ padà ilé ìhóòkè àtìmọ̀lì pẹ̀lú wà tó pé sùn kò sí nǹkan da kí n ọ̀pá ìdè hajj kọ́ wá padà tó kí jìnnà ìdílé ọba kọ́ wá ní kí àwọn rẹ̀ kọ́ wá tí máa fi ìbálòpọ̀ tí ó lápọ̀lé báwọn ọmọ báwọn èèyàn bákan náà lè tọ́nà ọjọ́ ìbò ara rẹ̀ yóò wá jẹ tọ́kàn rẹ̀ mọ́ yóò jẹ tọ́kàn rẹ̀ mọ́ yóò wá ní àwọn ìlànà níláàjì òdodo kí á gbogbo ẹjọ́ ọmọ àrùn yìí yàtọ̀ àtàlọ́ kí á àrùn tí wọ́n ti ń ṣe gangan yìí ló jẹ́ ìlànà yóò wá lọ àrùn lórí ìlànà èyí tí máa kọ́ mi sórí ìwé àwọn tọ́jú pé nígbà àwọn ṣe ìjọ́sìn òní gbọ́mọ́ ọlọ́wọ́ wọn ò ní ti ìrora rẹ ìyẹn ló wá jẹ pé ó já ìfọ̀sọ̀rọ̀kàn nígbà táwọn Yorùbá ti ṣe àgbè wọn wá pè é àtẹ̀síwájú ẹ ní ti lọ mọ́sálásí símọ́ o ẹ wò mọ́sálásí símọ́ tó dáa gbọ́dọ̀ dáa lè fún yín ẹni tó lọ mọ́sálásí tó mọ́sálásí nínú mọ́sálásí orílẹ̀ àkọ́kọ́ mọ́sálásí àtẹ̀sọ̀rọ̀ wọn wà lọ́sílà ó ní wa pé káàbà ni ẹ̀ẹ́dẹ́gbì àtẹ̀sọ̀rọ̀ àkùkọ mọ́sálásí tẹ̀ lórí mọ́lẹ́sì. jẹ́kí níbẹ̀ láàrin wọn àdéhùn ihe ogójì ọdún fọ́ọ̀dù yẹn níbẹ̀ láàrin wọn. àdéhùn wọn ní ọjọ́ agbọ́nwájú kọ́sìlù ọrụ ìlọ́sìn àwọn ọ̀dọ́ èyí ló tẹ̀lé lọ́jọ́ àti òun ti lẹ́kọ̀ọ́ sílẹ̀. ẹ lọ ní mọ̀dínlẹ̀ ẹ lọ ní wọ́n gbà gbọ́dọ̀ tóbi jù kí ẹ wá máa tàbí bá sí kéékèèké àwọn mọ́sálásí tí wọ́n àtẹ́lá tó lẹ́nu àwọn àdájọ́ tí pé tó àwọ̀ mọ́sálásí. rárá o èyí ló ti lọ ìsìn ọlọ́run àwùjọ ló ti kalẹ̀ wọ́n ti kalẹ̀ yẹn ọjà pa ìsìn ọlọ́run. náà nígbà máa wù ló tẹ́tẹ́ nígbà tá a bá ti káàdì lé káàdì wa ṣàrọ̀ àmàlẹ́. bí wọ́n ní àgọ́kẹ̀kọ̀ bí a yìí bá àwọn àbẹ́ yìí gbà bá a bá lọ ọ̀sẹ̀ tó bá ti wà nímọ̀ ọ̀sẹ̀ tó ti kéé sọ̀rọ̀ yẹn o yàtọ̀ ń bẹ láàrin ọ̀sẹ̀ tó àti tó ti sọ̀rọ̀ yẹn o ṣẹlẹ̀ à. ìtọ́sẹ̀ tó lẹ́lẹ̀ ṣe ó sì máa ṣe tó bá ṣe yọ gbàlada tí ò bá ṣe kò ní tẹ̀sẹ̀ lórí ẹ̀. ìyẹn ló fẹ́ pé mí ẹ̀ bá wá dé pé kò àwọn ti á ti dé o àti gbọ́dọ̀ ọ̀yá ẹ máa ń kó àti bí ẹ̀jẹ̀ máa ń sáàpọ̀ àwọn èèyàn àti bí ẹ̀jẹ̀ máa ń sọ́ A ń ti wọ̀ níwọ̀n máa ń káàdì tó ti parí láti rẹ̀ mẹ́rin. èèwọ̀ àgbẹ̀ ẹgbẹ́ bá jẹ̀ máa wá tó sùn èèyàn òsì wà ní wọ́n wọ́n á jọ àkàrà ìlà sì mú ṣéèjì báyìí láàrú àkókò ẹ̀sìn ọ̀nà tó wá ti tẹ̀lé ẹlòmíràn tó máa wá dà mọ́ ojú ògbìn abọ́ lórí tún wá fún bẹ̀rù mọ́sálásí.

wọ́n bẹ̀rẹ̀ wọn àwọn aṣáájú bá tóri aṣáájú bá tóri nínú àwọn sáájú ẹ̀yìn wọ́n ló bí àdébọ̀ ahámọ́tò wọn ti rè é sọ̀rọ̀ lọ́wọ́ àdébẹ̀rẹ̀ wọ́n nínú gbọ́dọ̀ wọn bá rí mọ̀lúù ó ní àǹtí àkúndà láàrín àdúgbìyà wọ̀rọ̀ bíbà tẹ̀ àṣírọ̀ kò sí láti tẹ àádìgbẹ́ àìnípa yá àjẹmọ́ wá padà sílé òkè ayélujáde àlùkìyàmọ̀ wọ́n kí máa ń kìlẹ̀ àtọ̀rọ̀ àlùkìyàmọ̀ lòdì sí nàmbà wán. Gbogbo tí ó mọ̀ ọ́rọ́ ìjẹ́ ní ọlọ́run bá lòdì kí ló lọ ń sáré rẹ̀. Gbogbo tí ó di orí ọlọ́run ọlọ́wọ̀ ló ń jìnà ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ lábẹ́ á omi hajj náà kúrò lòdì. Òun láwọn àti ní ilẹ̀ ìsàkọ́mà. Ẹni tó ní pé ó jẹ́ ìsìnkọ́mà rẹ̀ tó gbàgbà, ó tí ó dọ́gba lórí ẹ̀sùn. Òbí òbí mọ́ àlẹ́ jọ́ máa yẹ̀ nígbà òde. Oníṣòwò ti tu àwọn làlúwà tó ti fi ọkọ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí lọ́wọ́ ẹ̀sìn kọ́ tó tó lórí ìkọ̀mọ́, wọ́n ní máa rọ̀ rẹ̀ nìyẹn. Máa rọ̀ nìyẹn, òun ló máa yọ̀ ọ́ ọ́ káàkiri. Wọ́n máa yọ̀ ọ́ lálẹ́. Orí pé ìṣẹ́ àájì pẹ̀lú òṣètò ìbùkún tó kùkìrì láti lọ àfikún ní ilé wọ̀ yálà ọkọ ni bàbá rẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ ni tàbábùrọ̀ rẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú afẹ́ ìṣúgbọ̀ ọ̀nà lórílẹ̀-èdè yìí àwọn onígbà àjọ wa fò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó tó papọ̀ mọ́ oṣù olóbi tó ní tó tóbi bá dájọ́ wù wọ́n já padà sílé wọ́n já wọn padà ẹ wọ́n ní àtúntò tó papọ̀ yìí ìbàjẹ́ wa ń tẹ́lẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ò dá ìdí o kò rí àdìsí. ẹni tó rí àdìsí ẹ̀dẹ́ tó dé tó dé tó tún lọ ní ẹ̀wọ̀n ni. ó dé àwọn èèyàn tó wá ń tètè lè bọ́ màkà àyẹ̀wò à. orí bíbí sẹ́ni máa wá dé ìjọ ọ̀pọ̀lọ̀ ti sàárè. mo dúpẹ́ tí mo lọ ní wọn bọ́ọ̀rẹ́ o. àtẹ̀kọ́ nílé yìí o ọ̀sẹ̀ tó ń lọ sùn láàmì. àwọn òkú wa kásáwá náà fún wọn ní kásádọ́ àfún wọn ní ààbò káàkiri lọ́dọ̀ wọn torí kọ́ńtì tí wọ́n bá lágbára ní fún òdúgbà tí wọ́n wà yìí. Burúkú wọn kó kò láyé bí mo ti wí ní kápò láyé bẹ́ẹ̀ ni òwà tó ń bẹ̀rẹ̀ sàárè rẹ̀. bí káwọn náà máa bẹ̀rẹ̀ sí lóko nígbà lẹ́yìn wọ́n lórí fún wọn wà níbẹ̀ yìí. àwa àgbẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ lọ́dọ̀ wọn. bákan lè pe kí ẹ̀rọ wa ń wò pé báwo ni a sì lè rí àwọn àbá ti kú wò pé dáadáa wo ní ṣe lẹ́yìn àtọ́ padà á ṣe tó bá ti àbúrò yín tẹ̀lé àdéhùn àtìlẹ̀ sí kí yóò èyí á ti fún bẹ́ẹ̀ wá ní pé ẹni tí mọ́ ni rẹ̀ ń lékún àtẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ń lékún ọkẹ́ rẹ̀ ń rọ̀ sí fún ìrẹsì ọlọ́wọ́ bá fún ìmọ̀ àtàkọ̀ àn bí ìmọ̀ àtàkọ̀ omi tí ń lójú rẹ̀ ìmójútó ìlú rẹ̀ ó lágbára di ìjọ dàgá rẹ̀ ó tún lágbára di àtúnkọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá àlejò ọlá ìjìnlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ó tún lágbára di àti ìgbà àkàrẹ̀ àríkàrẹ̀ kú oríire o a kò mà ní àdìsí o a ọlọ́mọ bá àdìsí lóòótọ́ ṣe dáadáa ìyọ́ bàjẹ́ o ẹ̀ wá rí ẹ̀ lára ṣe wà ọlọ́mọ bá àdìsí alágbó ní ẹbí ẹ gbọ́dọ̀ mọ ilé ìtọ́nà ti fún yìí o ìdẹ̀ra ńlá yìí. èrò pọ̀ táyọ̀ tó kọ́rẹ́ pé ìtọ́nà wa sálẹ̀ káàkiri lọ. àwọn tó lówó lọ ń bẹ ọlọ́mọ gbójú wọn láti lọ. ìwádìí gbẹjọ́ nínú àwọn ọ̀gájú wa tí wọ́n ń gbọ́ ní o wọ́n ní kò sí òǹkà dáhùn òkè bẹ̀rẹ̀ mọ́tì lẹ́dàlú àwọn mọ́tì lẹ́hàrọ̀ àti kí wọ́n pé lọ́jú aláwọ̀ nígbó wọ́n kọ́ máa fún wọn. wọ́n fẹ́ kí òru ìdẹ́wọ́ sọ pé dákun abẹ́kùn tó kura o ẹ má ti lọ. wọ́n wá sí àfírí wọ́n sọ pé láti lọ ákìrù tó kura. ìṣe ẹ ti lọ ákìrù tó kura. àtùmá ẹ ti lọ ákìrù tó kura mọ́tìlẹ̀ àrọ́ọ̀mù ni ìtọ́ wà ní wọ́n dà the same thing as mọ́tìlẹ̀ náírà yìí tó wà mọ́tìlẹ̀ náírà kò sí òun báwọn ó fi fún òun ní pé ẹ má fi ilẹ̀ dá sí ìlúkùnrin alẹ́ tó máa yípo. ọ̀nà wa ni ẹ lọ́gbẹ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n yóò tọ́ àwọn ìdìbò yẹn o. owó tẹ̀sí ní tẹ̀sí lọ ẹ̀rí kí ìfún ọ̀rẹ́ lọ́gbẹ́. tí wọ́n bá láwọn ọ̀rẹ́ lórí lọ́ra ó dà ìdí wọn kọ sí ìjẹ̀ ní wàá jù ẹ fún mi ní báyìí ọ̀rẹ́ ta ọ̀gbẹ́ ńlẹ̀ ìdí wọn kọ sí ti dé torí pé kí ọlọ́run fi dáadáa ní kò ní ọ́ dáadáa ní ọlọ́run wá ní kẹ́rin wọn dáadáa ní ìjẹ̀rọ ọlọ́run bá ní ẹ máa dúpẹ́ ìjẹ̀rọ ọlọ́run bá ní láti ìṣẹ̀kẹ́ tó láti ìjẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ olùwà ń bẹ bá dúpẹ́ olùkú ti pín nísàlẹ̀ máa ń pín. Orí lílọ, ìṣèlú tí mo fẹ́ lọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yìí ẹni tó wọn ọba fúra rẹ̀ lé kò ní í ó lè wọ pé irú ọ̀sán nìyẹn ó lè wọ pé kí ní ìfẹ́ nínú yẹn ìfẹ́ bẹ̀yẹ tẹ̀lé ọ̀sán tàbí kí lọ sí yóò wá bí pé ọmọ àti sẹ́kọ́ lọ́wọ́ bá. Orí pé ìdúpẹ́ yẹn yóò jẹ́ kó oyin ọmọ alẹ́ dùn. Orí pé ìgbà ẹ̀jẹ̀ yẹn ẹni tí ọmọ àti ìgbẹ́rẹ̀ ó fún ọ̀ràn yẹn fún bẹ́ẹ̀ yẹn ó tún tẹ̀ tó kó sí nẹ́ẹ̀fà. Ẹni tó bá ti dé lẹ́ẹ̀kan nẹ́ẹ̀fà àwọn ìfọ́ àti lẹ́yìn ìgbà yẹn. Orí pé bàbá kẹlẹ́ wà lẹ́sìn ọ̀gbọ́n wà lẹ́sìn ọ̀gbọ́n nípa jíjẹ ìyájọ́ rẹ̀. Adébíyí ti bá ní ọlọ́run ní kẹ́ máa lọ dé ààrẹ ìdílágbára rẹ̀. Ṣùgbọ́n ẹ̀sìn rẹ̀ ló jí ọ̀ràn ìdílọ́fẹ̀ẹ́ yẹn tọ́lọ̀ bá ti fi ọ̀rọ̀ òkú yẹn báà ti máa yẹ mẹ́rin àtàbá tí wọ́n bẹ́yìn bẹ́ẹ̀ náà máa ti yẹ mẹ́rin àtàbá tì rẹ̀. tó a ti forí epo rẹ̀ náà ni tọ́lọ̀ bá ti fi ọ̀rọ̀ òkú yẹn. ibi tó ṣe náà tọ́lọ̀ bá kẹ́ tí wọ́n bá tọ́lọ̀ wọn bá lọ ibi wọ́n ti máa ń tọ́ alówó tálákà nìyẹn. àwọn tọ́lọ̀ bá kẹ́ wọ́n dá ìtàkùn lọ́ọ̀rì yóò oríṣiríṣi gbogbo ẹ̀ tọ́lọ̀ ń fún yan ẹ̀jẹ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe lọ́wọ́ ni bọ́ọ̀lù máa ń yan àwọn ẹ̀dà kọ̀ọ̀kan ní máa ń yan àwọn kọ̀ọ̀kan ó jẹ́ kí owó wọlé sábà ti náà jẹ fún ọlọ́dọ̀ ọlọ́run ẹ̀dú ni wọ́n ti tó ga níwájú ọlọ́run torí mo ti wà láwọn kọ̀ àbàtà yẹn wọ́n máa wá bẹ́ẹ̀ lọ lẹ́yìn ní sáyè parí ipò tó lè àwọn àbáyé bákan ní pé ẹ̀rọ ẹ jẹ́ kí bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn pàtẹ́ ìlọ́wọ́ yín ẹni kò gbìn. bí a olóòkọ̀ bá bàtà àti àdára o èyí ò ní bẹ́ẹ̀ lọ́kà tó lọ́wọ́ o. nígbà tí a ti bọ̀ inú àlè ìbẹ̀rẹ̀ tó kọ́ta àbàlẹ́ lọ ní ẹ̀kọ́ àtọwọ́ ìsmáyé tí wọ́n lọ rọ̀fẹ́lẹ̀ ẹ̀dàpọ̀ báyìí ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀gbá lọ́wọ́ wa o. ìwọ ni wọ́n máa ń tọ́lọ̀ máa ń gbà wọ́n lọ́wọ́ gbà á lọ́wọ́ wa. ìyẹn gbọ́dọ̀ fún gbọ́dọ̀ àti ìlú ọ̀gbọ́dọ̀ mẹ́ta à òní ọlọ́run aláṣẹ ọ̀gbọ́n èkó nílà ẹ̀rú gbọ́dọ̀ máa fà yín níbi tó ń fà ọ́ fà á lọ́wọ́ ni o. ẹ ẹ fún àwọn ẹni òun máa wuli tí wọ́n gbọ́ ẹ̀rẹ̀ kàkà rọ̀ wọ́n fẹ́ sí inú inú pé kalẹ̀ alẹ́ yìí dé ó pé kú ọmọ ìwà mò ń bẹ̀ á ìwé lé ìdí ẹ̀ lẹ́jẹ̀ ó pé kú ó pè ní àbí alẹ́ ìlú ìwúlẹ̀ ó tún kú ọmọ ìyá ìyàwó àti ń bẹ̀ yẹn àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run máa ń padẹ́ wọn. ìwọ́n máa ta ẹni o pé ọlọ́run bá lọ bẹ́ẹ̀ ni ọ́ wọ̀rọ̀ jà bákan náà pé èdè sáàmù tẹ́kọ̀ọ́ òsì kọ́ ọ̀nà ẹ̀sìn mọ́jọ ọlọ́run ìdúró sí ìdúró náà máa ń lẹ́sìn ọlọ́run ìjọ àdéhùn nígbà tí ìyẹn bá dé tó lòun ti hajj ó wá ń jọ pẹ̀lú sábàkà náà yìí ọwọ́ á ní alájà àpàkẹ́ lòun pé tàbí òbí tàbí ẹ̀jẹ̀ wá kọ́ àwọn pé olórí ìsìláàmù náà pé òkèèrè àkàlàtù ni. ìrọ̀ gbogbo ẹ̀ o ìrọ̀ kan péré iṣẹ́ tẹ̀sí ẹlẹ́nu pópó ni ẹ o. nígbà tó wùlé láwọn pé wọ́n láwọn ń sàtẹ̀lẹ́ wọ́n wọ́n fi àdìyẹ wọ́n àtẹ òkè kalẹ̀ tó wà ká àlọ́. fún ara wọn wọ́n ti gbèsè wọn lù gbogbo. ó túbọ̀ sí kí àwọn ẹni ẹni kì í ṣẹlẹ̀ fún ọ̀gá Ìṣẹ́ àkọ́kọ́ ni pé iṣẹ́ tó lọ sí níṣẹ́ ájì yẹn ń wò ṣe nítorí ọlọ́run ọ̀la. Ẹlẹ́ẹ̀kejì, òun ti máa ń torí ọlọ́run kan ti dé mo wò ṣe lọ́sẹ̀ mo ṣe wọ́n ṣe báwo báwo ni. Oníṣẹ́ ẹni ọba ṣe ájì ní láàyò àpò rẹ̀ nígbà ọlọ́run àtúnṣe rẹ̀ tó sì ṣe báwọn ṣe ní ṣe kí wọ́n pé ọtí lọ́kàn pé ah, á ìtọ́sí tó pọ̀lọpọ̀ aṣáájú ti àdìgbé yóò máa wọ ọ̀gẹ́ ìdúró lẹ́sìn wọn táwọn yìí ó wọ́n ti àdìgbé ó tún àjẹ́sẹ̀. àtòrí àwùjọ yìí àwùjọ ẹsẹ̀ ni o àwùjọ ẹsẹ̀ ni o ẹ̀jẹ̀ wọn máa fà ọ́ ní o ìwọ náà wà á tẹ̀lé gbá rárá èmi tàbí sínú ẹ̀ o ò ní rí nípa. ó ní pé kí dàbídà tí wọ́n máa máa yẹ èyí tí wọ́n máa máa lọ sí ọlọ́run èyí tí wọ́n máa máa lọ sí ìṣẹ̀lẹ̀ tọ̀. ìdúró dọ́gba òun ló jẹ́ mọ́wé tí wọ́n o. bọ́wá ẹ̀kọ́ lọ́sí ni ọ́ tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ tẹ̀lé ọmọ tí wọ́n máa fi ọ́ bọ́wá ẹ̀kọ́ lágbèrè ni ọ́ wọ́n máa ẹ̀kọ́ pẹ̀lẹ́ wọ́n bá àìmọye àrẹ́tẹ̀ alábìkiri pẹ́ẹ́tẹ́ tẹ́lẹ̀wọ̀ rẹ̀ òkèrè alábìkiri yóò ti di ọtí sáàrọ̀ ní ìyẹn máa ń jìnà sí wọn ni bí ẹ bá ti rí káwọn èèyàn ọ̀pọ̀ dé èèyàn sí ẹ sọ̀rọ̀ sí pé o jìnà sí wọn ni o kò wọ̀ kó bá rìn wọn bá tẹ̀lé ní pé kí ọ̀rọ̀ wa rẹ̀ kẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ ti ògùn wọn pọ̀ èyí tó wá pẹ̀lú ẹ̀mí alìsíláàmù tẹ̀lé àdáyé tó ọ̀ṣà púpù rẹ̀ tí olórí kọ́ pọ̀ yẹn ẹ wá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tí olórí kẹ́ tó lọ jẹ́ àlùpé á ọlọ́pàá àlejò ọlá ó ti gbà á jìnnà lọ́wọ́ yìí ẹtún ní wọ́n ti olórí púpọ̀ ẹ wá sọ́ra síbi kẹfà sínú ẹ̀jẹ̀ ẹ sọ́ra síbi kẹfà sínú àwọn ìwà ìwàdúwà ìwà àbú torí pé tẹ́ lóore yẹn ó tẹ̀lé igi ni igi tó da tó wá tó káàdà títí tọ́jú ó mú káàdà sí lé kò wá lè já sí lé kò lè já títí tọ́jú àti kí ẹ bá tún mọ́ tó lóore títí yóò máa wá títí yóò máa wá gbèrò yóò sì máa gbèrò sí i. abẹ́rẹ́ ọ̀pọ̀ pàtàkì yìí jẹ́ o ọ̀nà àgbà ọlọ́run náà gbọ́ ẹ̀. والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإننا على وشك انتهاء هذه الفرقة الدولية والهجرة بالحقيقة هي ترك الاختيار والعفاف كما قال رسول الله صلى الله عليه وسلم والمهاجر من هاجر ما نهى الله عنه واعلم أن خير الكلام كلام الله وخير لأني أبي محمد صلى الله عليه وسلم وشار الأمور متساقوة وكل مدرس فيها وكل بدعة دلالة وكل جلالة في النار هذا كله مبالغ نفسي أقوى في مصر هو محمد صلى الله عليه وسلم وأنا أقول أبو ìtẹ̀wò ìdílé lẹ́nu tí ọba àlá tí ọlọ́run bá tó bá ń tẹ́kùn ní ìdí àti ìdí olúkálukú wọn الله ọlọ́run lọ́wọ́ rẹ̀ èyí ló máa ẹsẹ̀ tí a bá wò ọdún kìkì ọ̀tá wà lẹ́yìn òní ní twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n nínú oṣù kejìlá nínú oṣù kejìlá ní ìjà tó tún máa ti dé fourteen thirty nine tó fi kẹ́ parí báyìí nígbà tó fi jẹ́ twenty seven tó bá yẹ kí oṣù yìí bá jẹ́ twenty nine tó tún ọ̀sẹ̀ bí ọ̀sùn la yóò ṣe ilé ẹ̀yọ́ parí jọ́nà yóò máa di ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ fourteen forty. ṣùgbọ́n bá bá dára tó ti oṣù yọ àdéhùn yóò jọ bẹ́ẹ̀ kó sì nínú odò parí tó máa ń yọ máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ ọdún ọdún bọ́ọ̀lù èyí àti àwọn káàmàlì sọ̀rọ̀ lọ́wọ́ ló láti ìlú mọ́tà lọ sí ìlú mọ̀jínà àárí pé bí ọdún ṣe ń parí bí ìrẹ̀lẹ̀ ti jà oṣù yẹn náà ló kẹ́kọ̀ọ́ ìyẹn ló wáyé nínú àwọn orígun ìgbà orígun tó pọn mọ́tò tó kẹ́kọ̀ọ́ rẹ̀ orígun hajj orígun hajj tó ní wọ́n wá jẹ́ pé kí ẹ bá ti fi láti lẹ̀ tọ́wọ́ tọ̀jọ́ bàjẹ́ nípa lẹ̀. tó wọ́n ti fi láti fi ṣàhádà tẹ́símọ́nì rẹ̀ tó dúró rẹ̀ fi ṣàhádà tó àlẹ́ àìlẹ́ àjọlọ ṣàhádà tó ní mahamadu rọ̀ tó wọ̀ títí gbé bọ̀ wá ìrún ní àwọn ẹni làkàdé káàkiri agbọ́dọ̀ kò tó gbogbo ẹ̀. torí pé ọlọ́run bá ti àwọn ọ̀gá ilé wa tó ṣe ká bá ti fi àwọn ará láti ń tán kálukú wa ní gbogbo ayé wa pátá ẹ wá wò ìjọ ọlọ́wọ́ ọba àlejò ọlá ó kí wa pọ̀ tó ti torí kí tọ́lọ́ bá ti lópin kí yẹn bá wá ń di ìjẹ̀lẹ̀ pẹ̀lú àmì ẹ̀ dáadáa ó lè máa gbọ́ lórí sì máa gbà àwọn wọ́n síbẹ̀síbẹ̀

tí ẹ bá lọ sí ìwọ bí ìwọ tó ní tẹ̀lé bẹ́ẹ̀ ní ẹni tó bá sí ìwọ bí dáadáa yóò tó alága ń bẹ̀ ẹ wò ìjọba yìí èèyàn ń gbádùn ọdún tó wà sọ lára rẹ̀ kò bá tara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí so iṣẹ́ tá a fi ṣe olóore yẹn báwo ló ní bàjẹ́ agbọ́dọ̀ sí ní agbọ́dọ̀ dá gbogbo ẹ wá rí àwọn wá tó káàkiri bí oṣù ọdún ìjọ ó parí oríṣiríṣiríṣiríṣi òun náà ní àwọn ìdá rẹ̀ náà tó máa ń dakalẹ̀ kí abẹ́sẹ̀ yíra abẹ́sẹ̀ yíra abẹ́sẹ̀ yíra bẹ́ẹ̀ sì ní yíra ti bẹ̀ òun kí ni òun ni ká fi ẹ̀sẹ̀ ẹlẹ̀ ẹni tó ń jìnà ẹ̀sẹ̀ òun ló ti yíra o kì í ṣe fáyẹyẹ tá a kà fún òun ni o yíra tá a sọ yìí kí n tó bí yíra yìí ti sọ̀rọ̀ o tí a bá lọ wo àtàrí ọ̀dọ̀ ìsìlámì tí yíra káàdì òkú òní ló mọ́ káàdì ọ̀dọ̀ oríṣi àwọn patrician tó tẹ̀lé àwọn oríṣiríṣi ìdí àjẹ tó wá ń mọ àlẹ́bí kó lu mọ́ká á èsì sọ̀rọ̀ o ìdí àjẹ náà wọ́n sọ hábà rẹ̀ nígbà tó ti kọ́ bẹ́ẹ̀ tó pin pátápátá lẹ́yìn bẹ́ẹ̀ pin lọ́nà ọ̀nà ọ̀yà ìyá àlẹ́bí wá kó lu mọ́ká. àlẹ́bí jẹ́ ìfún olùmọ́ká ìjọ́lẹ̀ àlẹ́bí kìlẹ̀ lu mọ́ká ìwọ òlú ìlọ́lọ́ ọ̀pá ìwọ ọdún ilé ìdílé rẹ ti bẹ tuntun lọ tí èèpá ti fi wọn lé ní jáde kú òtún rẹ lè kí èèpá ti jáde ẹni ọ̀rọ̀ ní jáde tó túbọ̀ ọ̀rọ̀ ayé káwá pé tọ́tẹ̀ ni àwọn ń dùn. Kí láà ń jẹ́ àdéhùdáàdì òní ni wọ́n á máa bọ́ sí bọ́ọ̀lù. Ìjà pèpè fún ìlé ìwé mẹ́rin. Orí oúnjẹ àwọn groups ti bẹ́ẹ̀ ẹ̀kọ́ oríṣiríṣi ti bẹ̀rẹ̀ sí ìjírá. Torí kí mọ̀tọ́ ló fẹ́ di ìjírá báwo ló ti dúró ẹ̀sìn ọlọ́. Mọ̀tọ́ ló fẹ́ di ìjírá báwo ló ti máa ọ̀yàn tó yẹ ìdúró nígbà tó padà sí ìlú gbọ́dá ó nílò àyè ìjọba báyà rẹ̀ lè bàtà. ó nílò gbọ́dá yìí àti ìjọba tó ti kó mẹ́wọ̀n tí a ń kó lù gbọ́dá yìí torí pé kí ló ti rẹ̀ lọ́wọ́ àpá àpò àná ní pẹ́tà bára lẹ́yìn tí ìjọba kó lù lò. akẹ́kẹ́ ìwà sá ìyá yóò fi ta ẹ̀sìn wa lọ́dún tí ká yóò fi ta ẹ̀sìn wa. àdúgbò ìjọ wa ọwọ́

òun lẹni tó ń di ẹni tọ́nà bá kọ́ ọ̀nì ẹ̀ lórí. Gbogbo tọ́nà bá lò kọ́ àlùmọ̀lìyá ọ̀lùmọ̀lùmọ̀ ẹ̀sẹ̀ má ti di ọlọ́run kó ní ẹ̀ lórí ìwé ẹ̀ láti fi kò ní ìlera òdodo. Látara bẹ́ẹ̀ àdékáwọ̀ òdodo olórí ẹ̀sìn ọlọ́run wa ká dúró lórí òdodo. Ṣèyítọ́ ìlú kíla gbogbo àjọ ẹ̀ o. Àtùtíṣẹ̀ tọ́lù ó sì fèrè jù òun yìí. Kí ni mo bàdé ọ̀pọ̀ àpòtí ọ̀rọ̀ aláwọ̀ èèyàn kó jú orí tó òfin ayé ìgbà ìṣẹ̀ tán ni ó dèrè jù ìgbà yẹn ni ó ra òyìnbó kó jú títí táyà ti máa ń rìn dáadáa ẹ̀dí padà dáńbẹ̀ mọ́ torí tó ṣẹ̀ tó tó bá wọ̀ rẹ̀ kalẹ̀ lẹ̀ ó wá ti kékeré àtàbáyàtò òfin àti nílẹ̀ ti mọ̀ sàkó ìṣòro nígbà tó ẹ bá yíjú pọ̀ tí mo pẹ̀ sí àrùn báwo ló ti Jadi ká dúró ini perlu fún àtó orang orang ọlọ́run orang wò pé ẹjẹ́ àwọn ọ̀rọ̀ tó dára jù ọ̀rọ̀ lọ́wọ́ dan kita dájú láti ká pàṣẹ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n ń bọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kò láńpẹ̀ ìgbéga lórí yà ní kópa kópa mi ètò náà ní ọlọ́run ti àfihàn wọn náà ọ̀la agbára ọlọ́run náà wò rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán ṣáà wọ̀ ní hálà jímọ̀ tó ní ọlọ́run ti láǹkọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀la agbára ọlọ́run àbájú ah, bá wa lájú wa àwọn ọ̀dọ́fẹ́ fọlọ́ ọba jọ fún ọba wa wọ́n fún àwa lẹ́sọ̀ fún wa jù wọ́n. Ah, bọ́sì ní pé ọ̀pọ̀lọpọ̀ ló dé ọ̀sùn púpọ̀ lọ́nà ah, àwọn òbí eh, àwọn ìbùdó àwọn ni wọ́n sì máa gbéra láyè lẹ́yìn náà ọ̀sùn ògẹ́ bí ètò wọn tí wọ́n ti kalẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkè. alákólé àwọn tí wọ́n dé ọba tó sọ ayé dé àtẹlẹ́ ọ̀sán wọ̀tàn ààlà ẹ̀sìn ọ̀gẹ́ tẹ́ẹ̀tì lẹ́yìn háàkì ló máa yọ ọ̀sẹ̀lẹ̀ sí yín ọlọ́run yàrá bí wọ́n ti sílẹ̀ yín ọlọ́run bá tí ó fà á rẹ̀ sí yín lọ́hùn torí iṣẹ́ ẹ̀kẹ́ sàárẹ̀ yín lẹ́bẹ̀ lọ sí lọ́hùn. nígbà tí yẹn bá wà lórí ìlú dá tó bá lọ fẹ́ràn mi pé àtọ̀ ìdájí yóò fi ọlọ́pàá ti kú orí ọjà àgbẹ̀ kéré lóhùn láti ìtọ́jà wọ́n sì rí ọlọ́run ti wọ́n wọ́n tó ọ̀pọ̀lọpọ̀ ní òní dúró náà ní dúró márùn tó fi máa dùn wọ́n ti ní iṣẹ́ náà wákàtí kẹ ọlọ́run tó wọ́n sùkúlù rẹ̀ oríṣiríṣi àwọn ọ̀tẹ́lẹ̀dẹ́ ọlọ́run tó wà mú inú ó sì kú inú kó wa tẹ̀lé iṣẹ́ ọmọ tó jẹ́ o ọlọ́run bá nà yín jẹ́ o ọ̀là àgbàrá ọlọ́run náà wò rẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ náà pé kọ́lọ́ bá tilẹ̀ ẹ̀ máa fún yín a ti jẹ́ náà gbogbo àwọn oṣù lọ́sọ̀ wípé pátá ọlọ́run yà á ti nípa tẹ̀mọ́ yín lọ́wọ́ ọ̀là àgbàrá ọlọ́run náà wò rẹ̀ nígbà wọ́n táwọn àrẹ̀ ìhà tí a jẹ́ àwọn ẹ̀mí lọ ọlọ́run sì rán ọ̀fẹ́ nípa ọ̀kan wa ọlọ́run sì rán ọ̀fẹ́ nípa ọ̀kan wa kì í sagbára o kì í sagbára ayé kásọ̀rọ̀ wa lẹ́yìn ààbò pé dákun lẹ́nu lọ́wọ́ àjì náà ìsọ̀rọ̀ ti parí. èèyàn wá gbọdọ̀ kúrí gbọ́fẹ́ lọ náà kó ọmọ wá tún ti kúndé káàkiri kó ọmọ wá ti fara káàkiri tí ọmọ wá yẹ lẹ́sìn ọlọ́run. èèyàn máa ń fi ìdúkọ́ lọ́wọ́ parí. èèyàn máa ń fi ìdúkọ́ lọ́wọ́ parí. tó lọ́wọ́ bá ti parí ètò rẹ̀. ìyá kan sọ fún wa pé nígbà tí ìfẹ́ àtàwọn èyí ti sọ̀rọ̀ léwe àwọn tó jáde mẹ́ kí ló dé tí ẹ dàgbà akẹ́kọ̀ọ́ rẹ kó lọ́ra àwọn ọ̀dà nínú ìjẹ́jọ́ ọ̀nà àwọn abẹ́sẹ̀ yìí lóore ó lè wọlé bẹ́ẹ̀ yóò ìyá ẹ lọ á ti lọ bí. ó lè mọ bá ń parọ́ pé ẹ́ ìlọ́mọ bá ń fi wọ́n nílò àràbá. ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tòun tó náà bá ti parí ẹ̀ kò sí tẹ́lá tí òkè máa ń ṣe tòun níjà wá ọlọ́run máa tó ti ọ̀rọ̀ máa tó ti ọ̀rọ̀ yóò ti ọ̀rọ̀ báwa náà. a ti bọ̀ kúrò ọlọ́run ti ọ̀rọ̀ fún wa a ti bọ̀ kúrò ọlọ́run ti ọ̀rọ̀ fún wa ọ̀la àtàrà ọlọ́run tó rẹ̀ ọlọ́run ọ̀bọ̀ wa ń jẹ́kọ̀ọ́ tó ti fún wa lóun èyí ọba kẹlẹ́ ayélujára lórí táwọn ọba ìsìn wa ń lò sí ọlọ́run tó kò bá ti jẹ́ fún èyí táwọn olókèrè bí a oníṣẹ́ wà ọlọ́run tó wà lọ́wọ́ ọ̀la àtàrà ọlọ́run tó rẹ̀ ọ̀kàlùkù wa àbáwọn lájẹ àbáwọn yọ àtàwọn dundun kò tiẹ̀ náà nìyẹn èyí máa ń bá ẹni tọ́lọ̀ bá ti orí fún èyí máa bá ayọ̀ ni ìyẹn lówó ti yóò fún yẹn lọ́wọ́ ìyẹn ti dúró tẹ yóò fi kalẹ̀ èyí ti orí tọ́lọ̀ bá ti fún yẹn má fi orí tọ́lọ̀ bá ti fún yẹn máa bá wọn tọ́lọ̀ orí fún yọ̀ máa bá wọn dúpẹ́ ni orí yóò tẹ sábà ti orí ti yẹn náà ọlọ́run bá àlejò ọ̀la yóò wá kẹ́lí kọ̀ọ̀kan wá lẹ́yìn tá a lérò àti títà a lérò lọ́wọ́ yóò fẹ́ kí àwọn ọmọ tuntun náà wòye àìyẹ́dù kan ní tó wọ́n ti fi ọ̀pọ̀ àti oríṣiríṣi àwọn òṣèlú ni wọ́n máa ń ṣe nílé ọlọ́wọ́ máa. àwọn máa ń wò fún ẹ káwọn fẹ́ máa lọ gbogbo bá ní. wọ́n ní wò nínú ọ̀bá tí wọ́n ní wọ́n ti máa ṣe ìlẹ̀ wọ́n ní wọ́n ń gbìyànjú yẹn àbẹ̀rẹ̀ gbogbo alámọ̀lẹ̀ wọn ọlọ́kọ̀ bá ṣe ọlọ́kọ̀ bá ràn wọ́n lọ́wọ́ ọlọ́kọ̀ bá dúró tì wọ́n ọ̀nà àgbàrá ọlọ́kọ̀ ògbó rẹ̀ ọlọ́kọ̀ ṣẹlẹ̀ fọ̀ wọ́n lè ti ní pẹ̀lú ní máa ń rọ̀ fẹ́ sí ẹjọ́ bá ní pẹ̀lú ní máa ń pẹ̀lú rẹ̀ ọlọ́pọ̀lọ́ wọn ti dáadáa ọ̀là àgbàrọ̀ ọlọ́run àwùjọ rọ́pàdà àti ẹ̀mí tó ní àtẹ́lẹ́ta òfin àti àtẹ́lẹ́ta òfin àdàbà náà ربنا اعطيك علينا الصبر وفكك اقلامنا وانصرنا من قوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك